على أعمال الأموت والأمين سلام عليكم وتعالى والكرام لسانك يا أمير إلى مرتك بما رمى الإسلام فجاز العباد تدل على العلم لمن حكمة تحمله في العيش الذي ولولا هروب الشجر في الأرض ثابتا لكان اهتمام الشجر إلى الملائكة فإنك يا عبد الرسيل أعلم فكير بدين الله نبي غرفتي وتوجد ذات العلم يا شيخ لأنها تصوت الورى بالعلم نبي جهالتي وطاعك إلهي بمكائد حافظين وأمرك الله بنور سلامتي ومن كل مسجد حتى لذرتي له إلهي وربي من ومن كل كيد كائد له معينا بعيدا لا أهلاك مدلول ومن كل رجال أجرهم أشياء بقوم يقولون قال رب المكرمين بكم فيكونون قال رب المكرمين أعوذ بالله من الشيطان الرجيم فما زحزح عن النار وهدي إلى الجنة فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه Àdá ọpẹ́ fún ọlọ́run ọba wa. Alhamdulillah. Ṣọmọ́ lápapọ̀ ẹjẹ́ sí Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah, Rabbil alamin. Alhamdulillah. Ọlọ́run ọmọdé ọpẹ́ fún ọ. Látara ìdẹ̀ra rẹ lórí wa, èmi ọmọ èyí tí a fẹ́ kà nínú ìdẹ̀ra yìí, tí a lè kà tán bọ́bá ṣe yí tí a wà nínú rẹ̀ ní àsìkò yìí tí ṣe oṣù alápàálé oṣù Ramadan èyí tọ́lọ́ subhanahu wa ta'ala tó ní kí ẹnìkọ̀ọ̀kan wà láǹfààní àti wọnú ẹ̀

تقدير أسرار بالفضل كالبي Adúpẹ́ fọ́lọ́run láti ara orí rẹ̀. Alhamdulillah. Àkí àwọn ọjọ́ ọ̀la Islam tí wọ́n wọnú agbo alùbáríkà yìí láti ilé ẹ̀kọ́ wa Darul Najat.

Èyí tí a ń rí ní ọ̀gá orí Ọlọ́run tí a ń dúpẹ́ ní oṣù alùbárkàtà wà ní èyí oṣù Rọ̀mdọ̀. Bọ́lọ́un bá ní kí ọ bá àyàn láyé ohun tó tó ní oore kò sí nítí torí wípé aṣíwájú ẹ̀dá ọjọ́ oyé wa àǹfààní tí ń bẹ nínú kí ẹ̀mí mọ̀mí ní ogun alẹ́ nà ọ̀sáàdẹ̀ marhaba marhaba marhaba ayyakumullah ẹ̀rọ ọba Ọlọ́run adá ọpẹ́ fún ọ. Alhamdulillah. Bí ọlọ́run bá kádàrá tẹ́mi múmi nígùn, ọ̀gá orí, òun ni ọlọ́run ṣe múmi ní. Alhamdulillah ọba yìí tó wá ṣe èmi àtẹ̀yìn ní oore ẹ̀mí gígùn alhamdulillah àwa náà ní ní ààyè yìí ní ìsìn tí a ń jókòó gbọ́ ọ̀rọ̀ ọlọ́mbà yìí alhamdulillah nínú oṣù alùbáríkà yìí kódà láyé alùbáríkà tí a wà yìí torí gbogbo àyè bí tí wọ́n bá ti ń ké alùkọ̀rọ̀ ààrùn ààyè tí wọ́n ti ń forí kanlẹ̀ fún Allah ìbùkún ọlọ́run ti wọ ààyè náà ìbùkún tí ọlọ́run fi sí ààyè yìí inú ẹ̀ náà làwọn ọmọ alùbáríkà tí wọ́n kí alùkùránù fún àyí ilé ẹ̀kọ́ yìí náà ni wọ́n ti ń mú mi alùbáríkà yìí alùbáríkà ààyè yìí ọlọ́mọjẹ́ ọkànyà ọlọ́run túbọ̀ bá ní jẹ́ kí ààyè yìí máa ní ìtẹ̀síwájú dáadáa bẹ́ẹ̀ yẹn bá tún bá rọmọdánù mi ìtọ́lọ́ ní ọba àyàn láyé oríire ni fún ìsẹ̀mí ayé mọ̀mìní nínú hadisi sí àmọ́ sábà sọ tí imamu ahmad tí wọ́n gbà wá fún wa alfáwà gbà imamu al-albani al kọlọ́mbà ní kẹ́ wọn wọ́n jẹ́ oyó wa pé àdísì yẹn lálàáfíà ní zamani wa tá a sì wà yìí iṣẹ́ wọn tí wọ́n ṣe lẹ̀ náà láyé ń ṣiṣẹ́ tọ̀ lórí ọ̀rọ̀ hadith ọlọ́run kó kẹ́ wọn àdísì yìí ń sọ oore tí ń bẹ níbi kí rọ̀mọ̀dánù bá yàn láyé nípa ọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta kan tí wọ́n máa bara bára rin rìn tí wọ́n jẹ́ mùmínì gbogbo sẹ́ẹ̀sìn wọn ìyàrá wọn kódà lójú ogun ẹ̀sìn wọ́n jọ máa lọ ní lójú ayé àtúwájú ẹ̀dá anábíwa Muhammad ṣùgbọ́n lọ́n kádàrá méjì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbà táwọn máa kó láyé ojú ogun ẹ̀sìn ni wọ́n tán sí ṣe mọ̀ pé gbogbo wa láàmà wó pé tọ́ àlìjánà ọlọ́run ni ọlàmí ìjì lọ gẹ́gẹ́ bí tí aṣọ́jú ẹ̀dá tó fi yé wa ṣùgbẹ́nì kẹta lẹ́yìn àwọn méjèèjì ló tó kú ṣùgbọ́n gbà tó máa kú ọlọ́wọ̀n ọ̀kadà rá kí ọ parí iṣẹ́ sí ojú ogun ẹ̀sìn orí ibùsùn ẹ̀ lọ́tọ́ sí nínú ilé ìkan nínú àwọn sọ̀hábà ọwọ́ alálà tọ́lẹ̀ àtúbọ̀nà ọ̀bẹ́ ìdọ́là Talha ibn Ubaydillah ọlálà àkíwàbá ìgbà tó lálà ọwá rí àwọn méjèèjì tí wọ́n kú sáájú ẹni kẹta ó rí ẹni kẹta ìgbà tí ó rá àyè fi sí nínú àlìjánà àyè rẹ̀ tóbi ó bù háyà ju tàwọn méjèèjì tí wọ́n kú sójú ogun ẹ̀sìn lọ fún aṣọ́jú wa Talha bunu Ubaydillah báwọn bá sì ti tó jẹ́ ìmọ̀ fáwọn àwọn ìgbé mara ọgbọ́n orílà wa fi se gbogbo nǹkan àwa gan kálùkù ló ti di mufti ẹ̀dẹ́ rẹ̀ kí ń ṣe fatiwa àwọn máa ń lọ bá nàbì ni àwa ní ìsìn àlọ́báwọn àfá àkábèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn mọ́ ìṣòro tàà sì nínà ní pé àwọn àfá àdán ọ̀fẹ́ ríra wọn lẹ́ni tí ó máa júwe ọ̀rọ̀ ẹ̀sìn fún àfáwọn tí ó máa gbé oyún tó pẹ́ wá ẹni tí ayé ń dà láàmú ẹni tí ṣòro dé bá wọn làwọn àbá náà ń pè nísìn o gbé ẹni tọrọ ẹ̀sìn òyí mọ́ ẹwà agbára yọ ọ̀rọ̀ ẹ̀sìn irú ètí ṣe Lùkùmánù sí ọwọ́ nínú àwọn àlfáà tí wọ́n sọ di ṣe má gbogbo ọlọ́run ní kí wọ́n jẹ́ àlùfáà àtọ́lọ́run ní kí wọ́n jẹun ẹ̀mí mọ́kín ni olójú rúrù jókòó báyìí tẹ́ẹ̀tì rí fún tẹ́ẹ̀tì rí àfà ń bẹ̀ tí ọba ti jẹ́ jókòó tí ó yọ owó wọn àfi tí ọba já owó kódà ẹni tí wọn kò yọ lọ èyí tá a fáà máa níṣẹ́ nìyẹn à ń filé ń kí àwọn tí wọ́n bá nàbí ló gbà àwọn wá lọ tọ́lá lọ bá rọ̀súùlù pé mọ màlálà ọ̀dẹ̀ wà nínú ìṣesí rọ̀súùlù náà tí ó bá jí táwọn sàábé bá wà pẹ̀lú ẹ̀ tí wọ́n kírun tá a máa bí wọ́n léèrè pé ta lórí nǹkan nù yín àwọn àlùfáà ẹ̀sìn jó yí a pé ànábì ń ṣe léyìí nítorí nínú tí máa ń sọ ìdánù jù láyé àlájẹ́ kan aláwọ̀ anú tí mọ́ sọ̀yánù tí yọ ọmọ dàmú èyàn bá rí kankan lójú àlá ẹ̀mí ọmọ pé sí nǹkan òdé pàápàá tó bá jẹ́ tó lè anábì mọ́ bí wọ́n ta lórí nǹkan nù yíò tí wọ́n bá sọ rọ̀súlọ́ sàlàyé ẹ̀ fún wa tó náà bá dẹ̀ rí nǹkan ọmọ sọ fún wa rọ̀súlù sọ̀lọ̀lọ́wọ̀ àléyìí wọ̀sálà nítorí àsìkò wa ẹ̀dàkùnrin bá ní dáwọn ọmọ tí wọ́n ń sàròyìn ẹ̀lẹ́gbẹ̀ẹ́ bóyá kágbàlagbà kan jókòó tí wọ́n ẹ̀yí gan náà la wá ti wá sí fún òṣìdákẹ́ máa dà tọ́rọ ìgan lẹ́yìn ọlá Islam bọ́lọ̀n bá lè já a ríru yín láwùjọ báyìí oúnjúwe pọ́jọ́ ọ̀la Islam ọ̀dà ìgbàtà àbárírò àwọn ilé ìnírú ìjókòó báyìí má nǹkan se Islam nìyẹn gbogbo tẹ́ wọ́n lè ẹ̀lẹ́lòmí lórí kọmọ kírun alánàsí àdínì yóò kírun òsìntọ́lọ́wọ́ ó fi ṣe àwọn káàbọ̀ kan gbó lọ́wọ́ rẹ̀ wọ́n bá tiẹ̀ lọ ni wọ́n máa lórí owó tí wọ́n gbà lọ́yẹ̀ ni àfáàmì gbogbo ẹni tí bá ń ṣe yìí lórí gbogbo àwọn pápá mọ́rọ̀ wá àwọn tọ́lọ ń bá fún nírú sẹ́bà ìṣe ẹjá máa tọ́jú wọn dáadáa o gbà àwọn tọ́lọ ń bá kẹ́nu Islam ẹ máa tọ́jú wọn dáadáa o àwọn ni wọ́n ń tún ọ̀la Islam àtọ̀lá yín ṣe ọ̀la Islam àtọ̀lá ẹ̀yìn gan tẹ́ bí ma ẹni bá ní àròjinlẹ̀ láyé tá a wà yìí tí ẹ bá ṣe pọ́lọ́run ní pé èèyàn gbọ́dọ̀ pé òun mama bẹ́ẹ̀ èèyàn bá láròjinlẹ̀ èèyàn fẹ́ lè má bí mama torí bí táyé wà lónìí tọrọ gbọ́dọ̀ ronú pé kí lọ́mọ tèmi náà yà níbi tí gbogbo ọmọ ayé ya yàkuyàdé àríwọn náà lọ́mọ mi àti ẹ náà ó sì gbé ó láfi kí gbogbo àwọn tí wọ́n ń ṣe yìí ńgbọ́lẹ́ wà rí tí ọ̀bá jẹ́rú èyí tí wọ́n gbé kalẹ̀ yìí tí a kọ àwọn ọmọ jọ pé gbọ́rọ̀ ọlọ́run ṣé lè wé ìjọba lẹ́tì yẹn láfi kí orí orílẹ̀-èdè nàìjíríà pé wọ́n ṣeun tí ẹ gbà wá láàyè káwa náà máa dá ti wálẹ̀ òun lórí rẹ̀ tàà ṣe torí náà àwa mùsùlùmí kò sẹ́ni tí ó tọ́jú àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí jù àwa náà lọ ẹ máa tọ́jú àwọn àlùfáà tí wọ́n ń bó nítorí pé mi náà wà lára wọn ní torí ẹ̀ ní lọ́lọ́rẹ̀ pé mo ní wọ́n máa tọ́jú wọn kí títọ́jú ó lè kàmí jọ́ kàmí tó bá jẹ́ pé léun lọ́gbọ́yé torí ẹ̀ náà ni tọ́rá wọn ni wọ́n tún ọjọ́ ọ̀la ti ẹgangan sí àtọ̀lá Islam kọmọ bàbà jẹ́ tọ́lá múnú ọ̀bẹ́dìlá ọwá ń bí aṣọ́jọ́ ẹ̀dá anáduwa Muhammad lérè wípé rí ànábì òun rí ọ̀rẹ́ mẹ́ta ẹ̀kẹta àwọn ọ̀rẹ́ mẹ́ta tó kú kẹ́yìn láàyè tó ga àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì lọ táwọn kúkú sàídí òun ò sì kúkú sàídí kí ló lè mú nǹkan yìí rí báyìí rasúlù karimu sallallahu alayhi wasallam ọwá ń sọ fún tọ́lá wípé àlẹ́sàsọ́lá bá dáhùmá kàzà wà kàzà ṣe bí lẹ́yìn ìgbà táwọn yẹn kú ló tó kú wọ́n níbẹ̀ ni àwọn tó ti kú òrírun kímà lẹ́yìn tí wọn ọ̀rẹ́ wọn kẹta tó kú kẹ́yìn ṣé kò tún láǹfààní àti kírun tọ́pọ̀ lẹ́yìn wọn ó lọ láǹfààní àti kírun ó kírun tọ́pọ̀ ok ànábì ni wà á Ramadan fàṣọ́ọ́má sínú oṣù rọ̀mọ̀dánù àfin tiwa náà ni sọ́bà láyé wọ́n lọ bá láyé lẹ́yìn àwọn tó ti kọ́kọ́ lọ ọba láyé sófì gba àwẹ́ rẹ̀ wọ́n lọ gbà sọ́ọ́má ọgbà wọ́n lọ gbà àà Rasul sallallahu alayhi wa sallam lẹ́bìí bíyẹ́dìí nafsi ọba tẹ́mi rẹ̀ ń bẹ ní ara mi ni mo fi búra inna baynahuma la ab'adu mimma bayna as-sama'i wal arshi ọ̀rọ̀ Àbí dúpẹ́ fọ́lọ̀. كافي به تبقي أصحاب الفضلا Rọ̀súùlù ní tọ́bá fi lè rí bẹ́ẹ̀. Tọ́jọ́ sí wípé èyí tó kú kẹ́yìn, ọláǹfà ní ọ̀pọ̀ ọ̀run táwọn tó kú sáájú rí ọ̀láǹfà ní àti kí. Ọdẹ̀ láǹfà ní ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ tí ó gbà táwọn tó kú sáájú rẹ̀ tí wọ́n àrí gbà bọ́ ọba bá láàyè tó ga jù tàwọn méjì tó kú sáájú ẹ̀ lọ ọ̀tọ̀ sí torí tí ń bẹ láàrin wọn ó jìnnà síra wọn bí tí ń bẹ láàrin sánmà sílẹ̀ ó bẹ̀ pé oore ni bọ́lọ́n tún sẹ́mi tí a kù yìí rọ̀mùdánù tó tún bá wa láyè àlékún dáadáa ni àlékún ẹ̀sìn ni fún wa fẹ́ni tó bá fi sí lọ́wọ́ tí ọ̀jẹ́ni ti ń tanrẹ́ o. àwọn kan káyé àwọn alásámú mẹ́ta ìbẹ̀rẹ̀ àárín ìparí ààrẹ lọ wọn ara rẹ̀ ni ọ̀rọ̀ lọ ń tàn bá sì ti lọ́n tó àǹfààní tí bẹ́nu rọ̀mọ̀dánù yìí béèyàn bá sì jẹ́ tó ní ó sì kọ́lọ́n ní wa.

صلى الله عليه وسلم وأمزعفرا يا منتظرا المهند صلى الله عليه وسلم ومن درجة وعلمنا الإسلام Ọlọ́run adúgbọ́ fún ọ látara ẹni tí ọ̀rán sí wa. Òjíṣẹ́ ẹ̀kẹ́, òjíṣẹ́ àánú ni. Ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run bá ẹ̀dá. Ẹ̀yìn àtàlátò wa nítorí àsìkò. bọ́bá sí àsàlátù ànábì ni ọ̀dágbà kan sí gbogbo ìgbà ní agbọ́dọ̀ máa sí ṣùgbọ́n torí àwọn kan mí ìta tún fẹ́ sí máa àsàlátù àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ àmà yí ẹni tá a rán sí wa àti tẹ́ta àfihàn ọlọ́mbá ni kẹ́ wọn ọlọ́mbá ni ṣàánú wọn ó ti sí aláàánú nínú sẹ̀mí ayé wọn ara àánú tó sí wọn náà lẹ́nìkọ̀ọ̀kan wa àánú tó sí wọ́n ni gbogbo èèyàn kọ́ lọ kéwú tó fojú ọ̀nà mà kéwú làwọn míì náà ké tí a tó tara rẹ̀ dáláwo kéwú làwọn míì náà ké tí a tó ti bí ẹ̀sẹ̀ fa kéwú làwọn míì ké táwọn náà na ọ̀pẹ̀lẹ̀ ilẹ̀ tí wọ́n oúnjẹ ṣùgbẹ́ni sí O ọlọ́run fún rẹ̀ lọ fi wọ́n lọ́tọ́ wọn sójú ọ̀nà kìtàkà wa sunna àtòjíṣẹ́ wí ilà ìfí mọ́mà sàdúwà fún wọn ní gbogbo ọgbà àjèrè tọ́pọ̀ wọn gbogbo àti fi kíkí ránṣẹ́ sí bàbá wa ìmọ́mọ́ àgbà fún gbogbo ìlú wa ọ̀rẹ́ à ń dìjọ máa ń jókòó ìjókòó yìí náà ni ọlọ́mbà nílékún àláfẹ́ ara wọn àfi kíkí wọn kárí gbogbo ètí ń ṣe mùsùlùmí nínú ìlú ọ̀rẹ́ yìí àkí bàbá wa ìmáàmù àgbà fún ìjọ láfẹ́ àdìjọ máa ń jókòó yìí náà ni mọ̀ wá kí gbogbo àwọn ọmọ ìyá mi tí a jọ gba dáadáa lọ́dọ̀ àwọn àlùfáà wa gbogbo tí wọ́n kọ́ wa ó bẹ̀rẹ̀ látorí ustadu wa fadilatu sheikh as ẹ̀kan lọ́dún là máa ríra náà ni yóò jù bẹ́ẹ̀ lọ inshallah dáadáa yóò máa lọ ó ti lò yín fún ẹ̀sìn fi ń ṣe irinṣẹ́ lọ́jà báyìí ní rúdí ìjókòó báyìí ìjókòó ilé mo ti sọ́lẹ̀ kan kèsè ìtayín àfá kan pè wó lọ́ndì ẹ̀ àwa ṣètọ́ lọ́nìí abáwárá àfá àtọ́báwá jókòó rú ilé yìí a ti dáma wípé àwọn tí wọ́n dojú wọn kọlọ́ndù tí wọ́n dẹ̀ ní azimu pé tiẹ̀ náà làwọn máa ṣe lẹ́yìn bá lè nírú ẹ̀ ọlọ́run máa yẹn padà tó ọ wo wájú máa wẹ̀yìn ọlọ́run náà máa dojúkọ yẹn padà gbogbo tó fi dojúkọ yín ọlọ́run ní kọ̀lẹ̀ sí mo kí alfáwa fadilatu Sheikh Idris dáadáa yọ ma lọ wájú Ustadu wa

ọ̀fẹ́ sí jòkó tí mi máa sábà máa wá nílùú yìí tí bàbá ò ní jòkó tí a gbogbo tó ṣe fún lórí oníbàjẹ́ ò lọ́jẹ́ a rí ẹ̀mí yín lò pẹ́ láti tóbi ọlọ́run ọwá kírísítàbí wa ọ̀dí ìlàtú Sheikh Harun akóredé akóredé ni gbogbo ẹni tí bá ti rí ọmọ ọlọ́mọ kí wọ́n lè jẹ́ èèyàn láyé kí wọ́n lè jẹ́ èèyàn níjọ́ ọgbẹ́ndẹ̀ alkiyama oore ní kó dé ọjà albarka tọ́lọ́wọ́ wá dálẹ̀ fún ọ ọlọ́wọ́ àbíọ́ ọjọ́ ọba jẹ́ o albarka náà ń pọ̀ sí ni ọlọ́wọ́ tún jọ máa pọ̀ síwájú sí ọlá Ustadu àmìrò MSS wa tí ò ní ti ọ̀rẹ́ àbí àwọn náà ní ìjókò dáadáa yọ́ ma lọ́wájú òkè alfa wa Abu Abibullah albarka yọ́ ma pọ̀ gbogbo ẹ̀yà alfa wa pátá mọ̀kí ustadu wa tí akọ́dà àwọn ọmọ àlùbáríkà wọ agbó yìí láti ilé ẹ̀kọ́ wa Darun Najat ustadu wa Muhammadu Jami ó tójọ́ mẹ́ta ni ọba ọdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn bá kéwù sẹ́tì èèyàn fi ṣe lẹ́ khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ọlọ́run ni fi ilẹ̀ láìkẹ́ mo kí gbogbo òjókòó gbogbo ẹ̀yà alfáà wa pátá ni mo kí mo fi kíkí ṣíò alukman anur tí ọlọ́run dáàgbò ìkẹ́ yìí lẹ̀ fún títọ́mí èèyàn ní kí ọ dáná ṣùgbọ́n kí ná ó jò ọlọ́run lónìí èèyàn lè ronú pé wọ́n dáná kan tọba wọ ọlọ́run ní jí òjò ṣùgbọ́n ọlọ́run ní kí a dá iná ìmọ́lẹ̀ ilé ẹ̀kọ́ ìyà ọlọ́run sì ní kọ́ máa ọba tí ó ilé ẹ̀kọ́ náà kalẹ̀ láti kápá rẹ̀ wá ọlọ́run ní fi ilé ẹ̀kọ́ àtolùdásílẹ̀ rẹ̀ kò ní fi yílẹ̀ o yóò túbọ̀ jẹ́ kílẹ̀ ẹ̀kọ́ náà máa lọ ọ̀là àti tóbi ọlọ́run yọba ni sọ́dí yunifásitì wà máa dá alíká aláàláàfí ó dàdárù nàjáàtì náà yóò di yunifásitì ànàjáàt yunifásitì àbí ànúr yunifásitì alìmọ̀bárakù náà yunifásitì ṣáàlá ọlọ́run ó àti gbogbo tọ́lọ́run dáfẹ́ nìkọ̀ọ̀kan wa àníyàn tá a kó fi gbé kalẹ̀ torí ẹ̀sìn èsì torí nǹkan kó sì débẹ̀ làwọn ọmọ wa ní òfin ní máa ṣe wọ́n ń ṣe kúṣe náà ní ti akáàkiri ń kọ́ wọn báyìí ta ń jó wọn jókòó sí tọ́lọ́n báyìí ọ̀nà ọjà ká ní ọjọ́ látọ́dá ọ̀nà ọjà lọ́jọ́ lọ́tọ́dá ni wọ́n kọ́ máa lọ gbọ́ wà sí mi ò pẹ̀lú ìrùkà mọ́ wo tọ́láwà náà lè káwọn ọmọ lọ́jọ́ mi o ọmọ pa àfá àwọn sì ní àfi wọ́n máa wíjò kò sí kankan ṣùgbọ́n léyìí àgbọ́dọ̀ jẹ́ ọgbẹ́yìn ọlọ́run délé ẹ̀kọ́ náà máa lọ wájú wa àwọn ìyá àlùbáríkà àwọn lakọ́ bá pọ̀ nígbà tí a dé ìjókòó àná ni a máa sábà sáájú níbi dáadáa ọba tó ṣe yín ní obìnrin rí àwòrán tẹ́ lùlò yìí àwòrán obìnrin rí àlùbáríkà ni tọ́rọ àárín gbòòrò àríbáwọn obìnrin ṣe yà tàbá wá rẹni tí ń rìn bẹ tí ń rìn yìí tí ń rántí ọlọ́run tí ń pará tí ń pará mọ́ àpẹẹrẹ pọ́ ọfẹ́ bí máa rí ni wọ́lá tí kàbúzà gbogbo ilẹ̀ tó bá ti yalè òkó kàámù nǹkan rí jáde nǹkan ránran ni ọmọ mú jáde ṣùgbọ́n bá tó sílẹ̀ tí nílẹ̀ ọlọ́ra ilẹ̀ alùbáríkà gbogbo tó jáde láàrẹ nìkọ̀ọ̀kan yín alálùbáríkà lọ́lọ́run ó ṣíán ọlá àti tóbi ọlọ́run wọ́n ni a sọ̀rọ̀ lórí àwọn asẹ́ tẹ́sìn béèrè lọ́wọ́ èmi àtẹ̀yìn ká lè rí bí tọ́dá adé sí àbíbẹ̀ẹ̀kọ́ ṣolùkùnmọ̀n àwọn tẹ́ tẹ́sí béèrè lọ wa wọ́n ní ká rán wa létí ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ láti máa ṣe ìrántí ni tá a bá rán wa létí a lè tún máa jára máa tọ́rọ àgbọ́dọ̀ ní nǹkankan míì tẹ́mi àfẹ̀yìn tá gbọ́dọ̀ máa lé ju àlìjánà lọ́wọ́ a gbọ́dọ̀ ní nǹkan míì tá a máa lé ju bí a ṣe bọ́lọ́run bá pàdé lọ kò sí bí a sì ti lè rí ìpàdé dáadáa pẹ̀lú jù bẹ́ẹ̀ sí lọ ká múra fẹ́fẹ́ wọn làfáàfin ní àmà wàlọ́ọ̀yì láó alìmọ̀ alẹ́ ànáàmù Ọ̀rọ̀ wọ́n mọ̀ alìmọ̀ alẹ́ ànáàmù لما خلقوا لما غفلوا وناموا لما خلقوا لما غفلوا وناموا لقد خلقوا لما لو أبصرته لقد خلقوا لما لو عيون قلوبهم تاهوا وهموا عيون قلوبهم تاهوا وهموا مماتوا ثم قبر ثم حشر وتوبيخ وأهوال عظام وتوبيخ وأهوال عظام ليوم الحشر قد أملت رجال ليوم الحشر قلت يومي ليوم الحشر قضيعنا الرجال فصلوا من مخافتي وصوموا وصلوا من مخافتي وصوموا ونحن إذا أمرنا أو نهينا ونحن إذا أمرنا أو نهينا كأهل الكهف أيقظوا ليامون كأهل الكهف أيقظوا ليامون Àlùfáà ń sọ fún mi àtẹ̀yìn. Àbá lọ́lọ́ ni mo fi múra. Ọmọ ènìyàn bá dámà ní tàbá mà. Pé torí kí lọ́lọ́run fi dá wa sáyé, ìdí kí ló fi ní ká wáyé, tàbá mà ní. Ọba ti sí ìfọ́nú fọ́ra nínú ọ̀ràn wa. Kódà, oòrùn ọ̀bá ti kún ojú wa nígbà kankan tá a bá ma torí nǹkan fìdá wa sáyé ni lè máa láwọ̀ abúsọ̀rọ̀ tí ó lákọ́lé kòlèkó lè máa láwọ̀ abúsọ̀rọ̀ tí ó orí oòrùn kò lóòrì ihun orí oòrùn kò lóòrì ihun tààwó orí oòrùn kò lóòrì ihun Ohun tí a dẹ́mi àtẹ̀yìn sáyé fún, tẹ́mi àtẹ̀yìn bá fi ojú inú wa ta fi rí ní. Tàbá lè fojú inú wa rí ń tọ́lọ́run torí ẹ̀dá Ọ̀yọ́ olókòlóbìnrin táàwò wà mọ́. Ọ̀yọ́ olókòlóbìnrin táàwò wà mọ́. Àbá máa ṣiṣẹ́ fún tí a torí ẹ̀dá wa yìí, àbá dàmú torí ẹ̀. Ṣùgbọ́n àfojú inú ààfi wò. Bàbá Ọlọ́run dá wa níjó ńlá ma wà láàyè bá a ṣe ń yè yìí bó ṣe ń dá wa pá máa bẹ̀ láláàyè ló fi kú tì ṣe ń fẹ̀mí tó wà láláàyè ìjọkọ̀ ọjọ́ kan tó kò èmi àti ó yí padà tánòkú bá a bá wá kú tán àwọn ọjọ́ ẹranko bẹ́ranko bá ti kú tí wọ́n gbèmò ó ti tánu àwa àtúnbọ́ sínú ilé kan kọbúrù àwọnú sàárè sàárè yìí wá ṣe bí tí èèyàn ń pé kò ju sàárè lọ ọ̀rọ̀ èèyàn ní fẹ́mi àti ẹ́ kámúra sísí ọlọ́run ọba kámúra sẹ́sìn torí wípé sàárè ìtàtúnwọ̀ òun ni àwọ́lù manzilin mi manazilil àákírà ibùsùn àkọ́kọ́ àjò wa lọ sálìkì àmà nìyẹn mọ́nà jámínìwò bẹ́ẹ̀ bá lè gbénú sàárè tó gbé bẹ̀là tó rí ìyà nínú ẹ̀ bàmá bá dáwú àìsàn ìtókù lẹ́yìn rẹ̀ ó ti rọrùn sẹ́pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wọnú sàárè fi jìyà ń ìtókù lẹ́yìn ẹ̀ ó burú jù tí ń rí nínú sàárì lọ kí lè mẹ́ àtẹ̀yìn ò ní ṣiṣẹ́ sí ọgbọ́rọ̀ ọgbọ́n máa ṣọ́ àwa wà nù sàárì àní máa tún lọ tún padà

وأهوال جيغام وتوبيهم Ó ti ṣe yí ẹbá ní ọmọ ṣe ọmọ ebe a, Ìwọ ló ṣe yí tọ́lọ́hùn ní ọmọ ṣe ó fi hàn wá ń jọ náà. Inú ọni tí a bá fàṣìṣe rẹ̀ hàn ń jọ náà kò ní dùn, mẹ́ni hù síbà, ò bí wọ́n bá lè sírò ṣẹ́ fún ni lọ́jọ́ àbádìdé wájú ọlọ́run ìyà ni ọ bá dé wó sì sí inú yẹn àti máa wo táwọn ṣe ká máa wo ṣẹ́ wá torí níjọ́ náà ń òtọ̀ ìrọ̀ ونخرج له قيامة كتابا يلقاه منشورا ọlọ́run ní kálùkù wa ni wọ́n ti fi ìwé iṣẹ́ wa sí wa lọ́rùn a ti wa sọ ìrà àlùfáà wa ọlọ́run kọ́kẹ́ wọn nínú tàbísẹ́rù wọn tí wọ́n ṣe tí wọ́n tó àyà wọn ní tọ́ ìrù ẹyẹ láti mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwa tún ní tíra wọ́n láti ń torí pé lè ni nítorí mọ bí ìwé yóò fò wá yóò kò wá tèmọ̀ ọlọ́run àbáwá nìyàn fi pè ní tọ́ irù àkúlà yìí sáà nìyàn Àìsàmùnà òtọ́ níjọ́ náà kálùkù ni wọ́n ṣòwò tó ṣe láyé ma lọ́rùn ẹgbọ́n pè ní tọ́ èyí tọ́kàfò wá tó so máa lọ́rùn ló pè ní ọ̀yìrù ṣùgbọ́n ìlú kúríjù ètà lọ mú wá fún tí èsèpópò máa lọ́rùn kí pè é Olómọ̀rọ̀ sọ́jú. Ọlọ́wọ́ a máa sọ bọ́ ọ pé kò fi kú óra wọn, toró lè kúrọ́ lè ẹ̀mọ́ kúrọ́, láfi sọkámọ́ ọlọ́run, awáfì kẹ́kọ́, original and duplicate. Òun ni. Ah. Máa kàwé iṣẹ́ tó ṣe láyé. Èmi àti àkà. Ó séèrè, ó séèrè wó fi hà báyìí. Máa kàwé iṣẹ́ rẹ, máa kà. Ìwọ ni ọmọ ọ̀fẹ́nú ara rẹ kí. Ẹlọ́mí àmọ́ sáré, alóhun ọ̀sẹ̀ ọlọ́hun, òun ọ̀sẹ̀ ọlọ́hun, débi pé inú ó bí ọlọ́hun síhun. nígbà ọba wá fẹ́ jù sínú iná yọ́kàn ni òwọ́bà kan ṣe kọ́mọ́ òwọ́bà bá lè jẹ́ ọsọlọ́run dára lé yín ààrùn ló pè àlẹ́yìnrà àṣìbà ọlọ́run ló ti tó fún ọ máa ká ó ti tó fún ọ ní ọ̀sẹ̀ ní tí a bá sọ fún pé yóò tìrò ìwọ́n mọ̀ pé mélòó lọ́nà afẹ́rù zero mélòó ọsọ́ di bí ìtí ẹ̀ ẹlòmí ìgbà mọ̀ pé bẹ̀ wọ́n wà sí ọlọ́n tí ó pọ̀ tí ǹgbọ́ ọkà láyà ọlọ́ọ̀lá pé ọmọ ká àwọn èèyàn kan ọjọ́ ń kìí ọjọ́ àlìkìyàmà táà rọnú ẹ̀ táà fẹ́ sí iṣẹ́ fún táà ń ọjọ́ tó lè ní wọ́n fi lẹ àṣírí dáàbáà bá ni tó máa lọ yìí ìjọ́ náà èsèjọ́ tí èèyàn lè máa gbọ́ ìdí mọ́bọ̀ mọ́fẹ́ tún kí ọjọ́ náà ní ká tó lọ bí sọ so. ọjọ́ alìkìyàmà yóò mú làháṣírí alfáàwà kan tún kìí ó ní àbúzá òkò láàmúrí òun kì báhùn ìdádún ìyábùnù àádámà nílì ìsáàbí ìdádún ìyábùnù àádámà ọjọ́ náà tí afúfà afúfà kúlà amúrí pòsì pé kúlà amúrí títùmọ̀ tàfùdílù ni o náà lè ṣiṣẹ́ amílù ni kò sí ètò òpè méjèèjì tí ọ lọ ọ bá ní lẹ́rù gbogbo tí ń bá ní lẹ́rù lọ ìdádó ìyàbò ajá máa lè lè ìyàbò ajá máa lè lè níjọ́ tí wọ́n bá ń pe kálukú wa pé ose ti òun ni tí olùkùnránù wá pè wá pé kájọ wá tọ́ra wa létí iṣẹ́ ṣe sínú wọ́n máa dùn ìjọba pè alhamdulillah toríjọ́ kan ń bọ̀ irú ọjọ́ tá ń kì yí lìyẹ́ omi ilẹ̀ áṣírì ọdẹ amìlà àti èrè ìjálùn ọjọ́ náà àwọn sàábí òun ni wọ́n ṣiṣẹ́ fún lébí fi pẹ́lómí inú wọn tó wá tí ó jẹ tìínú ilé ẹ̀ tí ó rí ọpàdé ọmọ ìyá rẹ̀ wọ́n bọ ọmọ ìyá léèrè pé kí ló lé ọ jáde òun lébi ni ó lè jẹ́ pé n tó lé ọ jáde ló lémi náà jáde kéèsè pàmọ́ náà ma àti fi agbọn alágbọn kí wọ́n fi di obì olóbì tẹ́mi àti ẹ̀ta ń bá káàkiri àwọn náà máa ṣùgbọ́jọ́ yìí ni wọ́n ń bẹ̀rù ní ó fi jáde ńlé lẹ́ni ebi pa àwọn méjèèjì wá tún lọ wọ́n ń wẹ́ni tí ó fún à lóúnjẹ wọ́n bá ọ̀kan pàdé inú wọn bẹ́yà buramanu bú náà wọ̀ wọ́n wá róúnjẹ jẹ́ kódà ọkọ̀ ànábì ganú wọ́n délé ànábì náà wọn ọ̀bá nǹkankan kí lọ́mọ̀ banújẹ́ sí torí pé òun sí lọ́hùn ìdàlábùrí òpé mẹ́ta ìlọ ló bójú sí ó sí lọ́hùn fún alìkìámà ayé lọ fẹ́ máa sí fúnnù ẹni tí wọ́n fẹ̀ sí rán wọ́n wó oúnjẹ tìnú lé rẹ̀ tí wọ́n róúnjẹ ìyàwó ìsàsọ fún wa a máa lọ táwọn ò ní dáná nínú ilé ànábì wọ́n wá bí léèrè pé kílẹ̀ máa jẹ ọlá máa jẹ támúrò èso mọ́ka ilẹ̀ àwọn òmùmílé ti sẹ́fún wọ́n wá padà dọ́dọ̀ ẹni tí a ti róúnjẹ nígbà padà dọ́dọ̀ ànábì bóòlẹ̀ ẹ̀bọ́ yí wọ́n láwọn ti róúnjẹ ah, ànábì lọ́dá ṣùgbọ́n latus alunna yau mai Wọ́n bí ilé rẹ̀ ìdẹ̀ra tẹ́ríwò ìdẹ̀ra ní tó sàgbó oúnjẹ kó tó róúnjẹ. Wọ́n ni wọ́n tó bíá. Ẹ̀rọ oúnjẹ jáde lé ẹ̀sì tó rí jẹ ìdẹ̀ra kanù. A bí ilé rẹ̀ alìkẹ́ tó pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tí wọ́n bá tún bí ń léèrè léyìn kébí ọmọ pa ń alìkíámà ní ń ṣiṣẹ́ fún àwọn tó ṣiṣẹ́ nù tó yíyá èmi àtẹ̀yìn agbà alágbàlá fi ń bi obì olóbì ọ̀rẹ́ sí òmùgọ̀ òbú ìlà ń bá ká níjò lọ́lọ́gbọ́gbèdì ẹ̀kálẹ̀ jìbìtì àti يومئذ النعيم àwọn wọ́n bẹ̀rù jọ náà ti sàbẹ́ láwọn ẹni tí ò rí bí sàbẹ́ ń kọ́ inú àwọn tí wọ́n ti lọ ti pẹ́ tí èsà wọn ti sìn tóhun lọ mọ́kà ọlọ́sájì ọwá ronú pé àálọ́lé àmúkàbọ̀ kò sì sówó ọwá rèso mọ́kà yẹn nígbò ó délé ti ń tú ẹrù kọ́mọ haizo maka nígbà tó wípé kan lẹ̀ mọ́ odidi sọ́ǹgbọ́ àlàwẹ́ ọlẹ̀ odidi ọwá síro gbogbo tọ́rà ó wípé àlàwẹ́ wọn ò sínú ètò ìrà ọwá títò rí àlàwẹ́ yẹn ọwá tún padà lọ maka ẹsẹ̀ ní tamúrù pé òun kò ní wo iye tẹ́mi àti ẹ ti jẹ ní nǹkan oníkan ó ọ̀tá ti jẹ́ ó obìnrin bí àmọ́ tó kọ̀wọ́ bà pọ̀ pẹ̀ lẹ́yìn tó ti fún lówó oúnjẹ tó ti ṣe ogbẹ̀ bómi ìrọ owó láínú aṣọ tọ́fẹ́ pọ̀ yọ́lẹ̀ maka ni ajẹ́mánùnù ọjẹ́jọ́ rẹ̀ Aki, a mà tí lọ́dún kan. Èmi àti ọmọ ìyá mi tàjọ máa rìnrìn rẹ̀ ìtọ́ràn wa kiri náà nù. Aki níjọ́ kan Fọ́tákọ̀tì kọ́, Aki débẹ̀ àwọn àyá, wọ́n fẹ́ Aki dé bí owó ọbẹ̀ tó ṣẹ́kù tó dápò. Ó Tó òbí jíjẹ́. Ó bí ọlé rẹ̀ ń jálìkì àmọ́. bá ti sọ pé gbogbo ọbẹ̀ bá sẹ́kù má fún má máa náà ṣùgbọ́tọ̀ ọba ti sírù ẹ̀ ààrẹ̀ran ara kìíní àràta ara tòmátì ọjẹ́ 2500 ẹmọ́ bínú ó lè jù bẹ́ẹ̀ lọ bí oníwò lémi tí wọ́n ti sọ̀rọ̀ ó sì kó 2000 ó kò lé ọlọ́ iṣẹ́ tí a ní tàbí wàlìjẹ́ náà ni a ní àwa máa sọ àti ọwọ́ ẹni tí ó wọ́ paramọ́sán ni jọ àlìjẹ́ náà ó ní dẹ́rálẹ̀ ọ paramọ́sán po ọwọ́ akọlé ọlọ́ 2500 ọwọ́ bọ́yátà padà nígbà ọ̀jẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀mọ́ 500 ilẹ̀ ó jìṣẹ́ owó tí mo ṣírò ọlọ́run sí 500 kọ́kọ̀dọ̀ wá pé ẹlọ́nà nínú òbí ní dọ̀gún fún ọ wọn àfi dá ọdún wọ́n wá pọ̀ wọ́n wá débi pé ọ̀n lọ́nú ọkọ̀ láwọn tí ẹrù àlìkìyàmọ̀ máa ń bà ọwá jókòó ìwà àti èèyàn jọ jókòó ó pe fẹ́ndọ̀ ọ̀rọ̀ àwọn èròyìn ọwá tí ọ ń ká ìwọ náà wá ń owó ó lówó ń bẹ̀ ọlọ́kọ́ mọ̀ sánú wa mọ̀ ní àti ọwọ́ ìmọ̀ wọ́n mọ̀ para mọ̀ ní wọ́n ìfẹ́ra alẹ̀ fẹ́jọ́ra ní ìmọ̀mù ó tọrọ ọgbà yọ̀ǹda òun ló ní ìmìnirú sínìlì ìsìlámìlì mari kárìkò ètò ọjọ́ ìsìláàmù rí ọdá nù láti pẹ̀ mùsùlùmí gidi pé ah, brọ́dà wọ́n fẹ́ máa ka inú kíní ìlúfẹ́ mọ́ báyìí kà hàn án mọ́ fẹ́ jàǹfààní pé àbísùlẹ̀ ah, nígbà ló tó ibi tí ẹ ṣe olùkùn ọ̀nà gbé alọ́ láti pé ó ní o ah! ọjọ́ náà tí wọ́n máa bí kálukú wa bá ti ṣe bá ṣe dìí àmì láti rí ìjàlù ó làwọn kẹ́ ṣiṣẹ́ fún o ni wọ́n ṣiṣẹ́ fún Àwọn kírun fún bẹ̀rù jọ́nà kèésèrún ti wá táwà ń kí lónìí, a kírun fún bẹ̀rù jọ́ àlìkìámà. Ṣé mẹ́sẹ̀ kírun bẹ̀rù jọ́ àlìkìámà? na-ese ekiri obere ujali ka amaka nki ebe wa na-ama bụ otu ike maji mba ọsọ awọn ase tikaluku wọn wa si saafi ri ọla níjọ ọgbìn ndị alikiyama onanawa tún yẹ bí ẹ wò. ẹ̀rùn bá mọ́ wà sí gbọ́ ìta wíǹgan bá bá fi máa ìkìlẹ̀ ta kọrí ilé mélòó la fẹ́ lọ ṣiṣẹ́ fún kò tító paramani paramani ọ̀rọ̀ ẹni tí ó wọ àlìjánà èéṣe tẹ́ra alẹ̀ èéṣe tẹ́ra alẹ̀ inú tó paramọ́dé jẹ́bẹ́jẹ́bẹ́ tí àkọ́kọ́ nù jẹ́bẹ́jẹ́bẹ́ tí ń ṣẹbọ́ ẹni tí ó wà ẹbọ jẹ́bẹ́jẹ́bẹ́ kò tálíọ̀ wọ́n bá ti bá fi gbogbo ayé kírun àlìjẹ́nà ti wọ ní àwọn tí ó ń bẹ̀rù fí máa ń bẹ̀rù ẹgbẹ́ kìníkan ebí ẹgbẹ́kìníkan náà ládì ọlọ́run náà ohun ọ paramọ́nì ó ọ kúò wó ebi gbogbo ebi torí aye ni kí ló yíọ kí ló yíwọ kí ló lè tú kí ló lè dè ẹni tí tù tí dè ní sáà ní ọlọ́lá kí ló yíọ àwọn kàtà àwọn agbọmọlà <laughs> ọmọ tí ẹ̀ náà sì lójú ẹ ọmọdé ẹ̀gán ó lójú rẹ̀ ọjà kò rí tọ́jú ó sì náà máa tí tọ́jà wèrè ẹ̀ sọ fún pé ọkọ̀ lọ òtì ẹ̀ ẹni ó lè ìwòsàn lọ́dọ̀ níta ní gbogbo tó lè ẹni tí ma bí ẹyọ náà gún nínú ẹbọ ọ bá wà ní ọ̀rẹ́ láyé àdìkọlù ìjànà wọ́n máa wẹ́bọ̀ jẹ́ mọ́ ètò kéré fún ọ wọ́n bọ wẹ́bọ̀ débi wípé ọ̀rá mọ́síìnì bọ̀dá rẹ̀ rà fún ọ rí nǹkan bá kọ ọlẹ́ ẹ̀gbọ́n ní ọmọ tó nù ọ̀rá bọ̀dá ọwọ́ akọ kí ni ọlá ẹ̀gbọ́n ó ti fẹsẹ̀ kọ́ ọlá àyá ó ti fẹsẹ̀ kọ́ Masha Allah la quwwata illa billah ẹni tí ó wà àlìjánà tí ó mú lọ́nu ẹni tí ó wà àlìjánà ẹni kẹ̀kẹ́ yóò masíni yóò ṣáàlá ọlọ́run lọ fẹ́ orí bẹ́ wátá pé kọ ọmọ kìbọ̀ dẹ̀ kọ̀ pé tọ́ ọba ní ọmọ́ta ẹsẹ́ na ìrànlọ́wọ́ mi ọlọ́wọ́ ọ̀sọ́ bẹ́ tèèrà fún ọ àìmọ́yé bọ̀dámì tí ó lágbára kọ́kẹ́ àbúrú ẹ̀ ó gbà ẹ̀gbọ́n kísà náà àbúrò ìmáàmù mi Sàyútì ẹbọ́ là ń kí o ìyẹlé kúrú méjì hmm. ó yìí kírun àwọn aníbejì jẹ èkúrú ní lọ́wọ́ máa ṣe fún ọ̀dágbére o ti dágbére fálìjà náà nù ọlọ́run lọ sọ fún ọ pé òwò ọmọ tó ń fọ èkúrú lóhun ọmọ jẹ ibẹ̀ èèyàn bá fọ ọlọ́run rẹ̀ sí ní ọba mọ̀ máa ń tún sọ èmi tí mò ń ṣe wá sí ìgan bíbejì ọmọ ìyá mi ọ̀nà àbí tọ́mọ́ tèmi ò sì gbé kò béèrè kúrú kò béèrè jó wọ́n sì bẹ gbogbo wọ́n sì ọlọ́run sì bá ń sẹ́ wọn kù kọ́ máa pàtàkàn ní gbogbo ọmọ ẹni kọ̀ọ̀kan wa ó fún bàbá mi jẹ́ jókòó tì mí ó sì gbé fúrú àbí ọwọ́ adala gbé nítorí ọmọ ó ń jójó ìyá kiri àbí ìjì ń kí yín bàbá ẹ̀wọ̀n tèmi àjọ máa lé nìkan náà àgbéjì rẹ̀ kí ìmọ́lọ́ ẹ̀rí pé ibi ó fúyẹ́ làmú àti sọ̀rọ̀ kọ́ tako sí òkúta ọ̀hún ẹbí yóò lẹ̀ eléhùn àti mà yóò tọ́rọ àwà bá sọ̀rọ̀ ọ̀tẹ́ tí ó tako sí òkúta nù wa ti rin ṣùgbọ́n iná àárí ìlò ó mà tábúdùlẹ̀ àwọ̀tá oní ìkẹ́ ti ọdún sọ fún àà ní tapo sí òkúta àà ní kẹwà ti irin ṣùgbọ́n ní ìkẹ́ ní àárí ìlú ó mà tábúdùlẹ̀ àwọ̀tá àwọn àlúmà mi na ń ọlọ́run náà bẹ́yàn báyìí ti bọ́ ọ̀sà kò ní wà lè jẹ́nà àwà àmọ́ wò wípé sáwà ń sàrìkúta mẹ́lẹ̀ àṣọ àbọ̀gún àṣìbọ́yá àbọ̀sún ó ti wọ́ bẹ́ jẹ́ kan kí n tó tún mẹ́wọ̀n torí bí a lọ ó jìn níjọ́ ìwọ náà ọwọ́ amúfọ́tò àfáà rẹ̀ ó gbé wájú ẹ̀ ọlọ́kọ̀ ọwọ́ tún àníyàn rẹ̀ ni wípé àlùbáríkà fọ́tò àfáà mi tí mo fi wájú yìí àdúrà mi àwọn àìmà láláàrí àdúrà mi yìí ó ti gbà ó ti ṣiṣẹ́ ìṣẹ́wọ̀n èsè ṣe tọmọ àlìjánà ọmọ àlìjánà ẹ̀pẹ́ ni kẹ́kẹ́ jú ta ní lọ tọ́ bá ti fi kò sí yàtọ̀ nù wọ́n tó fi fọ́tò àfá rẹ̀ wájú àtàwọn tí wọ́n rí òkúta mọ́lẹ̀ bákanáà ni torókúta yẹn kíná pọ́kọ rẹ̀ Ògún Ògún sì rẹ̀ èèyàn ní àbẹ́yànkọ́ níjọ́ òun kú wọn ò rí fọ́tò ẹ̀yà wọn ò rí fọ́tò ti ẹ̀yà ní Yorùbá fi ń fòkúta pa òwe ẹ̀ wọ́n fòkúta pa òwe ẹ̀ ṣùgbọ́n káfà àti ó tó kú ó ti ya fọ́tù ẹ̀ àwọn tí náà lọ bí òkúta wọ́n jókòó ti ni tí wọ́n ń pè mọ́nà àbúdù hùn wọ́n bá àmọ́ sí àwọn òkúta wọ̀nyí láàrin òkọ̀ rẹ̀ bóòrà ìlàlá marhaba akímọ̀mù àmọ́ sí wọ́n àbòkúta awa náà mọ̀ kókúta ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n táà fi wọ́n ṣe ní ìlàlì òkọ́ rìbú na ìlàlá ìlúlẹ́fà wọ́n ní kò láyé èèyàn kàrìnkàrìn ni wọ́n láyé bí ó bá dọ́dọ̀ ọlọ́ náà sáà mọ̀ ní wípé wọ́n nípò lọ́dọ̀ lọ nítorí pa èèyàn wá pọ̀ kí wo tó máa pọ̀ lọ́n kó lè mọ́ ètè dáhùn ṣùgbọ́n wá ń bẹ ògún kó lè ètè bá ní sọ̀rọ̀ wa fún ọlọ́run tí wọ́n náà bá ti wá gbé fọ́tò àfá rẹ̀ káwájú ń bí ilé àdúrà ẹ̀ ẹkọ́kọ́ fọ̀rọ̀ àfikọ́lé àfikọ́lé èyàn òkọ́lá ẹ̀rù pé ibi tá ń lọ la ń lọ ṣùgbọ́n ó fi wájú mi o ti ń ṣe àdúrà ẹsẹ̀ rẹ̀ ti yẹ̀ ó ti ẹlẹ́bọ̀ọ́ ẹni tí ó sì wà àlìjánà ẹbò ní sí lọ́rẹ̀ ẹ̀sì tí ó gbà níjọ́ àlìkìyàmà ètò mani tí ó lẹ́bọ̀ kankanú olọ́lọ́wọ́ gbà nínú àdísì tí ọwọ́ anú sọ ihu jami tọ́jẹ́ àdísì kúdùs kúdùsí ọlọ́run ní bú na adam ìrọ ọmọ ànábì adam ìnáka àtẹ́ìtà ní tọ́ ọba dé wá bẹ́mi ọlọ́run jọ àlìkìyàmà bí kọ̀rọ̀ àbìlà àrùbì kàtọ́ọ̀yà gbogbo bílẹ̀ ṣe tó yìí ilẹ̀ tẹ̀rẹ́ fún ẹ̀ ń pọ̀ níjọ́ wá dé tọ́ bẹ́mi ọlọ́run pàdé látò ṣìríkì bí ṣe à àti fún ẹrú ẹ àbẹ̀bọ́mẹ́ kọ̀sẹ́bọ́nú ẹrú ẹ ẹbọ́ ní owó ẹyọ tó fi nú ilé owó ẹ ẹ̀yìn ìyá lóṣùgbọ́ lọ́dọ̀ yín ìgbà tó fi ń pawó náà kọ́ sọwọ́ ẹyọ kánú ẹ̀ ábíọ́ ọ̀nà ajénù tí máa jẹ́ èèyàn ọ̀tà ó ti kú mùsùlùmí ó ti dẹ́lẹ́bọ́ ọba ti délé yọ sọ́nù níbẹ̀ náà ni ó tún ti yí máa yí èdè ẹ padà mùsùlùmí máa ń lédè tó dáa lẹ́nu ni ají ọ̀tá má bà wọn wímá ẹ̀tí wọn náà fi ma ẹbọ́ ti kọjá ní ìfẹ̀ rí tí wọ́n sí ọdún ajé àbí máa ṣe oṣù ajé orílẹ̀-èdè òsàkán ni wọ́n ń bọ́ lẹ́fẹ́ tọ́ ọba ti ní ají ọ̀tá ó ti kọ̀yìn sọ́lọ́ ọkọ̀ yìí títà ní ìtí mùsùlùmí ọmọ wí ní ọlọ́run ó kí ni ọlọ́run ọ̀tà mọ́pàdé ọwà má ọlọ́run ọmọ àṣìkí wá ọlọ́run ọjẹ́ ta mùsùlùmí lìmọ́nká nà ń ẹni ọba jẹ́yé nìkan náà ló mójútó èyí tàà wí yóò ní nítumọ̀ lójú ẹ̀ kà nítumọ̀ ọlọ́run wá ní tọ́ ọba wá dé bá mi tó wòlàkíta ní látò ṣìrík bí ṣẹ̀yà òdodo èmi ọlọ́run ọ̀ lẹ́bọ kẹ́kán lẹ́rù ní ti wo lẹ̀kọ́ ma láàtẹ́ ìtòkà bíkọ̀rábíhá mágòfèrà Allah akbar. Allah nítorí pẹ́bọ tí ò sí rẹ̀ o, bẹ́sẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ làforíjì mi náà ní ìsìnkú fọ̀. Ẹni tó kún fún ẹ̀ṣẹ̀ tẹ́ ń pè lẹ́lẹ́ṣẹ̀ tí ò lẹ́bọ́nú ọ̀nà ọ̀ràn rẹ̀ fúyẹ́ jù wọ́ tó kú o mọ́sáàsí tẹ́bọ̀ ń lọ́rẹ̀. ìwọ náà ló tún sún pọ̀npá sún òkè ìsún dì í ẹlòmí a máa dì máláwà ní ẹmọ́bìnú nǹkan wí lónìí èmi náà máa ń wé oye ma tó ṣe mí láàárọ̀ ìgan ni ó sì wà lára mi láti àná àti jẹta ṣùgbọ́n ló lè iná ọ̀sá là ń bó nǹkan jẹ́ ìbí àánú náà ikọ́ a tí a ń so ma là ń bú ẹlòmíì ẹ bá fẹ́ mọ̀ ẹgbẹ́ àfà mi ò gbé rárá mi ẹ̀kalẹ̀ kárí ìjọ jàbọ́ ń bẹ̀ ẹlòmíì náà máa dìbò ọ̀nà òfìláwó èso láwà ní nìkan ó máa dé máa fìlà ebi náà fi máa wọ́n mọ̀ pé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́bádé kọ́ọ̀tù àwọn ọlọ́ọ̀lọ́ àwọn adájọ́ ẹ̀rù ti kálùkù ó gbé wá mọ́ bà wọn ṣùgbọ́n wọ́n sàpánlé láwà ní wọ́n mọ̀ páwọn ẹni ọlọ́run ní ẹ máa wè pé wọn ò lè mú tí ọ̀dà lọ ní ẹ fi máa fi hàn lẹ̀ wọ́n mọ̀ páwà náà àwọn aláwàdì náà ní àádọ́gbọ́n sí lọ́wọ́ pálómí ilé dé nǹkan mọ́ fílà àwọn òkùnrin sí fílẹ̀ ká mọ́ lórí tó ń bolo lọ́ọ̀kan ọmọ

gbogbo ànábì ọlọ́run lọ́lọ́run fún ní sàdúà kan musa jaaba bọ́ ọba tí wí ìgbàfọ́ gbogbo ànábì ọlọ́run lọ́lọ́run fún ní chance àdúrà ẹyọ kan ni ṣe ọ̀pẹ méjì tí fún wa tọ́ ọba ti ṣe ìgbà lọ́wọ́ ẹ̀ ànábì wá ní pàtàkì àjàlà kúlù nàbí yín dà wátàwọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n ti kánjú sàdó àti aláyé wọ́n ti fẹ́fẹ́ ọlọ́run sì ti gbà lọ́wọ́ bàtà àjàlá kúlù nàbí yí dáàwátà gbogbo wọn ni a ti ṣe láyé wọ́n yìí ní kàbátù dáwà sí ṣùgbọ́n mi mo fi àdó àkántí ọ́fẹ́ mi mo fi pamá ṣàfá àtàní mo ní kọ́lọ́hun ó fi fún mi ní ìpẹ̀ lè òmátì yàwó malikiyà ẹ̀rùpọ̀ fẹ́ràn wá kọ́ kò fi béèrè owó lúwà náà bá fún rẹ̀ ó kòkó olówó gbogbo tí gbogbo ó nì láyé slọ́tìnù iná wí ọlọ́run owó gbogbo wa ni ó fún àtẹ́bá tí ń wá ìmọ̀ fún alóúnjẹ ẹ̀ẹ́dọ́bẹ̀ lọ́nà anábìlú mọ́ kàbá ṣàfá àtẹ̀nù kéèsé pé mo kí àpò fúnra mi mo ní ọlọ́run ọba mi fi ṣe ìpẹ́ lè ọmọdé torí wọ́n mọ̀ pé iṣẹ́ wọn dínwó kò pé òpé ìpẹ́m̀bẹ̀ ìpẹ́m̀bẹ̀ lálìkì àmà ìpẹ̀ òṣèrè ánimọ́sì yẹ́sẹ́ tàà ṣe tí ó tó dínwó ẹ̀bà tí ń ṣe bá tí ń kọ́ là ń parí sílò láwà gbẹ́kẹ̀lẹ̀ ìpẹ́m̀bẹ̀ ṣùgbọ́n lójú ẹni tí ó jèrè ìpẹ́ ní ẹ padà rí wájú nìkan ó fi wákàtí ò lè ṣiṣẹ́ tó yàfẹ́ bọ mọ́jẹ́ ó fi tọ́ jẹ́ oníṣẹ́ ńlá gbọ́wọ́ wa ànábì gbọ́wọ́ wa abíámá bọ̀já gbọ̀rọ̀gbọ́rọ̀ oníṣẹ́ ńlá òkúrọ́ abíámá bọ̀já gbọ̀rọ̀gbọ́rọ̀ ni tó ń ló ń ké ṣùgbọ́n ó lójú ọwọ́ tí ó gbà wọ́n gbọ́ àdísì tó ń dá ń wá kàrí wọ́n mọ́ bọ̀wọ́ wa ọdún fẹ́ wí ànábì àbíyàmá bàjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ onífẹ́ ńlá kò sí rọ́mbẹ̀ ṣùgbọ́n wá gbọ́wọ́ tí ó gbà kéde gbọ́wọ́ kéde ọwọ́kọ́wọ́ ó ní abiyama abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni mí ṣàfá àtán lè ummati yawma al-qiyama ọ wá ní fàhíyà fàhíyà ìpẹ̀ tí mo ní ń ṣe yẹ náà ìlà tún insha Allah àwọn tí ó jẹ tí a pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ni máa ń máa tàmí ní ummati gbogbo ẹni bá kúnnú ìjọ mi la yushiriki billahi shay'a tí ọ̀sẹ̀bọ̀ lọ́rọ̀ ẹni o ẹni tí ọ̀sẹ̀bọ̀ lọ́rọ̀ ẹni o tí ọ̀sẹ̀bọ̀ ni o ṣẹ́yà ni o ẹgbẹ́ tí tí náà bí ńgbà nǹkan tó lè náà ní ni mo fi ṣe ó tọ́ bá ti túbá túbọ́lé òyìí ìyá máa ṣe nǹkan alìsìláàmù yẹjúbù ma kọbla bẹ́ẹ̀yàn ọ̀jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bẹ́ẹ̀yàn bá gbà síláàmù eégún ní ń gbé orò ní ń fì níjọ́ gbà síláàmù ìsìláàmù ti ha ti ń tẹ́bọ̀ kò ti bá hádà fáìlì tuntun ní àṣìṣẹ́ sí kíni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀yàn bá lè tú bá ẹ̀ṣẹ̀ tọ́lọ́ ń gbà ó ti parí ẹ lè rí bí tí ó kí pẹ̀lẹ̀ ní gàfúrù tí ó tún wá wípé ṣẹ̀dídù lè kọ́ ọláyé ibi tó ti wí nítorí kálẹ̀ wà bẹ́ẹ̀nà làkáófí wà rọ̀já olùbí oníbí ó ti wí rọ̀hímù ni ó wí tẹ́lẹ̀ pọ́n bá ti lè dáríjì ọ ìkẹ́ ìmìlókù tó máa rí ṣùgbọ́n mọ̀ wípé a máa yọ ọwá lọ bí súra kan ó di àmọ́bẹ̀ ká mọ́ bá mi ni ó tún jọ ni ó mọ́gbẹ́kẹ̀lé pé kìríkà lọ́lọ́ gàfúrú rọ̀ wọ́n fi kọrin gàfúrú rọ̀ yìí mọ̀ lọ bá ń jẹ́ ah kẹsílẹ̀ òníkan ní jẹ́ ọyọ́ tún mọ̀ mí ti tún jẹ́ kó fi mójú tó tọ́lọ́ gàfúrú rọ̀ yìí lọ bá ẹtìmẹ́ntọ́kọ́ wọ́n ti kú ó tún jẹ́ mí Lọ gáfìrù Gáfìrì Zambi. Ọba ní wọ̀n máa ń darí ẹ̀ṣẹ̀ jíyàn. Mọ̀ máa ń táóbì. Mọ̀ máa ń gba túbá. Ṣẹ̀dí ìdúlé ikọ́ bí ìdí tàó. Ọba ní mo ti ń gba túbá tí mọ̀ darí ẹ̀ṣẹ̀ jíyàn ṣẹ̀dí ìdúlé ikọ́. Mo lè níyàwó. Ẹ má rò pé Gàbúrò Rahim Labánjẹ́, ṣẹ̀dí ìdúlé ikọ́ ó tún wá fi kún pé rí táòl tí mo bá ń jẹ èèyàn yà ẹni ó lè gbà lọ́ọ̀ mi sí ọlọ́ọ̀ ní òsí ọlọ́ọ̀ mọ́ jẹ wá ń yà wọ́n ẹja dún bí ọ̀kanù ìmọ̀ ìtọ́lọ́wọ́n pẹ̀ àti abá lè sọ ni táwọn sẹ́ta fi wà nìjẹ́ náà fẹ́ẹ̀ tọ́gójì mi ìwé ìta bá lè sọ ẹlẹ́yìn tá lórí ẹyẹ mẹ́jẹ̀lẹ́bọ̀n gan-an ah! ta mórí mọ́ mẹ́lẹ́hùn àti sorí rẹ̀ ìbọ̀lọ́pọ̀ láyé ìbọ̀lọ́pọ̀ ẹkẹ́jì òun ni tí ó máa wà lìjánà alìmọ̀hàfázọ́tú alàsọ̀làwà àti làkàbùs gbọ́ ìbára wọn wọ́n sọ pé àdáwù sọ́làwà àti làkàbùs ẹni tí ó wà mọ̀hàfázọ́ ni ó ní gbogbo èèyàn lè máa ti àdá ìsọ́lá wá ti wá àdá ìsọ́lá àti àwọn máa pàdé gbogbo èèyàn ló lè máa kí ṣùgbọ́n tí ó fi wà lìjánà tó fi rún wọ́ alìmọ̀háfàzọ́ ọmọ wò pé sí mo ti kí bí a fẹ́ kèyẹ́sẹ̀

ẹ lọ bí hmm, ọ̀dọ̀ yín lè léhùn wá ilẹ̀ má fìrún ṣeré àwọn ìyá tí wọ́n wá ta àwọn èéfì ṣe ọmọ ti pèrún ó wọn lẹ̀ wọ́n kọ́ ṣùgbọ́n torí pé ó ti wà ń ó ti rò pé ti dúó kẹ dúó ilé tó wà iṣẹ́ náà ni o ẹsẹ̀ ọkàn wà wákà ọkọ rẹ̀ lọ ká ọ̀dà òtún jókòó ìdí àmàlà àwọn abẹ́rẹ̀ kò ti ya kí ní ìṣẹ̀ tí kírun ọwá ń kí àìlà máa sírí ẹlẹ́ àhán èyí ò ti kúrò lẹ́lẹ́ à ó ti sí nọ́mbà mú ìtọ́ ọ̀nà ọgbẹ́nu sáàsábì ní. nítorí odidi àyà kan ọlọ́run máa fi sọ ntọ́ ọmọ gbénu léṣe. Ẹ̀jìnà mm, sábà. Ibi ó ti gbé kọ wọlé nù. Ọlọ́run ni wà kárí náà fi ibù yóò ti kú náà inú ilé ẹni ọmọ gbé. Máa gbọ́ tẹ́jẹ́ fún ọmọ ẹ̀wọ̀. Lọ́nà bá délé ọlọ́ka yà hàn. Ayà tẹ́ lóní yọ́ lọ́ka.

bí olùkùnmọ́nù lọ òun lọ dáná oúnjẹ tá ń jẹ yìí ọlọ́ọ̀bá ní sálẹ́sàn rí máa dùn bá tó láì alùkùránù ni àti ọlọ́ni ìbùkún ni fún gbogbo etí tí ń gbọ́ yìí ọlọ́njẹ́ ó ṣe aláǹfààní Ọlọ́run ní máa gbé ní ilé, kọ́rínà fi ibu yóò ti kùnà inú ilé yìí ni ẹ máa gbé. Wà Ọlọ́run ní máa máa jáde ìjáde ìmọ̀kan jọ́ táwọn obìnrin máa ń já. Ìjáde Ọwọ́ kẹ́lẹ̀ tí wọn kọ gbọ́. Wọ́n jáde ìjáde àìmàkà jọun kẹ́ ló wìtẹ̀lé. Tó ti gbọ́ ilé à. Ọlọ́nítọ́ ọba wà ní ilé àkímúnà sọ láátà máa kírun lásìkò ẹ̀. Ó fẹ́ pé kò sí náà zàkà. Mo ló ti ẹ̀hùn gbọ́ àdùkùránù yé kèése ìwọ̀ ọkùnrin kọ́ ọmọ pẹ̀lú àmọ́síṣẹ́ rárá jí ó ṣiṣẹ́ kí mọ́ jẹ́ mú iṣẹ́ obìnrin ó pé mẹ́yìn ìjọ́ mi lèyún amọ́lùlì mẹ́rẹ́ wọ́n ṣòro òtù ọ̀rọ̀ mi inú ìjọ́ mi mọ́ olóbìnrin ṣe ṣiṣẹ́ mọ́ jẹ́ mú wo ní akótì fi ní jáàmù lọ́jà ẹlòmí ọjà tí ó tà tí ó rà òun ẹ̀ ọlọ́ni àti náà zakata ẹ máa gbé ní ilé ẹ máa gbébẹ̀ yọ sàká ẹ máa gbébẹ̀ tẹ̀lé tọ́lọ́run àti tòjíṣẹ́ ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbélé ọlọ́run lérò ń gbà mí tí mo lẹ́yìn obìnrin ó fi máa gbélé ni pé rí jísù ẹgbẹ́kẹ́gbẹ́ tí a máa fi rí obìnrin lá àwọn mọ́bà máa fi ni ẹlòmí gan fún rẹ̀ ní lọ forí lẹ́lẹ́ àmì nígbà àwọn ẹlẹ́ àti ìdìdè tó dìdè nìsìn fúnra àwọn gana tó lọ tẹ́rí sẹ́gun nígbà bá ń bẹ́lẹ̀ àlò tẹ́lì èmi tí mo lè sọ fún yín náà rèé màmá ń sọ kò sí tó ṣe ò lè bínú bó bínú òbí dalẹ́ kí ló pè bẹ́ẹ̀nú ẹ̀ àti òsì lọ́dọ̀ mi ọmọ ẹlẹ́ àní mi ọkọ̀ ẹlẹ́ à bàbá ẹlẹ́ à àfẹ́ ẹlẹ́ à kí ni mo kí lọ jẹ́ ń bẹ̀ àwọn ẹ̀ta àlè wí sọ mi bá wí wọ́n pè ń bú àwọn ni wọ́n pè ń bẹ́lẹ̀ àni wọ́n wì àwálá lè wí fún wọn ìtẹ́lómi ìforí kó ọ̀rọ̀ àlìjánà ni ẹni wá wí lọ́fàá ó tí ọba jẹ́ bẹ́ẹ̀ bó láti wọ́. Máa tó mọ́ra Mustapha, albarka rí ọpọ̀. Mọ̀hábà sátùlá bá lọ, tàti yí mọ́bìnú, wọ́n ọ̀dà ríjà, ojú ní ká ọya farabalẹ̀ gbọ́kùnrán. Kákíè síró ní kíkí bọ́lọ́un ṣe fẹ́, anábì ní jìbìrìlù wá bá mi ń jọ́kan ọlọ́wọ́ ń sọ fún mi wípé yá Muhammad ìrẹ Muhammad inna Allah azza wa ọba tọ́lá rẹ̀ ga ó ń sọ̀rọ̀ ó ní ìní kọ́dífà rádìtò ala ummatika èmi ọlọ́run ṣe anya àyàn lérí àwọn àlìwúmẹ̀ hamsa salawat wákàtí márùn-ún olọ́lọ́run lóhùn sí lọ́rùn àyàn lójúmọ́ ọlọ́wọ́ ní fàmà ń wáfà bí hínà agbọ́ lẹ́sẹ̀ mọ̀ wáfà bí hínà bá rí kí ní pérépéré kó mú láti aláwùdú hínà ìrun tọ́lọ́run ọgbà ibi àlùwàlá ló ti bẹ̀rẹ̀ tó tí ó kún kódà ọ wà nínú tí máa jẹ́ ogun tánàbí sọfà hmm, kódà èèyàn bá lè sí alàlì màkárì tó tó wá jẹ́sù kò tí èèyàn kára bí inú inú tó wá fara ọba fi wọ́n bọ̀ fi kún ọjọ́ ayé ọ̀rọ̀ mí inú ìjọ́ mi tí wọ́n tún máa fi kọjú ayé ṣe gbogbo ẹ̀nà ti kọ tí wọ́n tún máa fi kún ọ̀rọ̀ mí inú ìjọ́ mi kèsè náà àdísì nìkan ló ti wá àdísì míì tún wá tọ́sọ fún akún owó fi kọjú ayé òun lè tánàbì sọ wípé ó ní láyà rúdà alqadar ila du'a kò sí ń tó lè yí kádàrá padà àfàdúà wàlá yazidu fil umri illa albir wa sadaqa kò sí tó lè mú ẹ̀mí èèyàn lékún sí kẹ́mí èèyàn ogun àyàfi kéèyàn máa ṣe dáadáa máa dáadáa a máa ogun ó mẹ́ pé o iye ọdún bàbá wa iye ọdún yìí ni ṣé tún máa lé ni ṣé wọ́n máa ń yí padà ní tàbí sì fi ní ó lè dáadáa lè ọdún èèyàn àwọn kan dúró lórí pé bẹ́ẹ̀ ni a máa lékún wọ́n lọ́nà wo wọ́n ní lílékún yẹn ti wà nínú tẹ́lẹ̀ pé ogójì ọdún ni ó lò ń jọ ń rẹ̀ ogójì ọdún ni ó lò ṣùgbọ́n yóò wà tún ṣe dáadáa àbà fọ́gbọ́ ọdún kése pé ọlọ́run ò ti mọ̀ pé yóò ṣe nǹkan kése pé ń ṣe lọ́ẹ̀ṣẹ̀ wà bọ́ fi ogún ọdúnkùn ó ti kọ́ọ́lẹ̀ fìlà azal tó ti wà ní àkọọ́lẹ̀ yìí ìtàwọn ni wípé ti kọ́ o ti kọ́ wọ́n wá níbò làdíṣe sí ọ̀lá láàfíà ni wọ́n lọ́lá láàfíà wọ́n ní ṣùgbọ́n tọ́lọ́wọ́ ṣe ni wípé yóò fàlùbáríkà sí yóò lógójì ọdún tẹ́ẹ̀sẹ̀ bí igba ọdún ló ṣe láyé nínú àṣeyọrí tí ó ṣe láyé wọ́n fi ti ibùnù tẹ́mí àṣàpéjúwe gbogbo ọdún tó lò kọ̀pọ̀ ogójì ọdún ibùnù tẹ́mí à ẹ̀wọ̀ sẹ́tì àbá ṣiṣẹ́ ṣe ìsìlámù ọdún náà ṣe rẹ̀ ọ̀nà tí àwọn kan bàbá yẹn pé ìtumọ̀ ẹ̀nà ó lọ gbọ́dọ̀ kí ìsálùwà láàrin orírun láwá ó a kí èsì kí ni àlùwàlá Adẹ̀ tún kí èsì àsìkò ẹ̀, àsìkò, ò ní máa kírun nígbà tó wọ́ ọ. irun tí ó gbìyàn wà jánà nù lásìkò lọ́wọ́ máa kí ó kéè sí náà rú ẹ lórí irun ìtẹ̀gbódò wọ́pẹ́wọ́pẹ́ wàrùkú ó kéè sí rùkú ẹ wọ́n sojú jàbùn náà ìforíkalẹ̀ rẹ ó kéè sí jòbìrìrù lọ́lọ́wọ́ ní ẹni bá lè kíyèsí rùn dáadáa káà nà làwó ẹ̀ndí náà yọ́ máa jẹ́ tiẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run bí lálùbáríkọ lálùbáríkọ̀ àwọn àrùn ẹ̀ tó kítọ́ da áhàdàní àwọ̀ áhàdàn torí kánà ìfọwọ́sọ̀yà fún ni a ń ká sọ fún wípé òdìkílà bí nítorí ìrún tó kí dáhùn ọmọ lọ ọlọ́run tó wá ń sọ pé wà máa ń ní ẹ ń bá pàdé mi lálìkì àmà wàkọ́dì ń takọ̀sọ̀ ìdálìkà ṣe à ọwá dín kankan kù nínú òun ẹ̀ kìí rùkú dáadáa kìí forí kanlẹ̀ dáadáa kìí nàró dáadáa fàlẹ́ ìsàlá o indi ahadu o nífọ́ sọ ya kankan lọ́dọ̀ mi o bọ́ wà lè jẹ́nà o òsífọ́ kan kan ń ṣíìtù azabtu torí pẹ̀lú rẹ̀ tó ń kí tọba wèmẹ́lọ́n tó gẹ́yàmà torí kò kídá wà ìṣítú rọ̀hìmtù bọ́bá ti wù mí mo lè kẹ́ ó fi yé wa wípé abùkátà sí ká máa kírun inú tí ó gba wàlìjánà lọ́wà ẹ̀kẹta nítorí àsìkò nínú àwọn arinṣẹ́ tí ó máa wàlìjánà olùsọ́sùnù lẹ́kọ̀lù kálùkù wọ́n yẹ̀ wá wáwó ọ̀sùnú alẹ́kọ̀lùkù káyẹwà wò káyẹwà wà sọlọlọ torí rasúlù sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó ní gbogbo ẹ̀dá tó bá rọ̀ lẹ́yìnà tọ́dẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ṣe sọma àwọn èèyàn ọmọ sá fún aramahullahu alannas irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run sọ náà dé fún yóò sọ iná ọlọ́run di kíni kìí ṣẹni tó lè kókókó ọdá níwà ẹjẹ́ mi àtẹ̀yìn káyẹ̀ wá wá wo nínú tí ó gba wàlìján náà ní o nínú àpẹẹrẹ ìgbàgbọ́ wa òun náà ni wá wá péèyàn ọba ti dá níwà kò sí tọ́lọ́wọ́ fẹ̀sẹ̀ sí o gbogbo orun rẹ kò sí tọ́lọ́wọ́ èsì o sọ láwàá ń bí ní ìsànyà wánu ẹlòmí ń bẹ nínú yín bójú ọjọ́ tí ń yí padà tójú fẹ́rọ ní ìsìn bọ́yọ́ sásọ kò lè rẹ ní bá ká nígbàtí ọ̀dá ń wà kò lè rẹ tí ọba ká kódà wọ́n lè fi gìtì sójú àgbàrá pé aṣọ lórí ẹgbàrá ọwọ́ lọ ní mo fẹ́ dọ́jà ìyálámọ́ ní ọmọ yìí kó dúró lọ́dọ̀ yín o rìpọ́ọ̀tì tó ọmọ wọn padà mú wá kọ̀tún jẹ́ mọ́ lọ́bẹ̀ mọ́jọ́ mi kàádá ọ̀dá níwà náà ni ọ̀lẹ́sìn ọmọ bó ṣe ń fúnlẹ̀ má orogún ẹ torí gbọ́n fẹ́ yàwó lé ọ oníkà gbébẹ̀ àfilẹ̀ náà tí ò fi dúó wọn náà lè dúó lálìjánà náà yóò lè dún bẹ́ yóò sì adún bẹ́ adún bẹ́ àmàdílé ẹ̀rẹ́ eh, ah. ọwá fúnlẹ̀ má ọdúnjọ́ ti sọ fún pé wọ́n ti fẹ́yàwó lọ́nà àìfílẹ̀ jí ó máa gbé bọ̀ wọ́n náà wá dé àwọn ah, náà wá yọ́bà mi wọ́n ọ̀bọ́ níbi tó dáa ò níwàárí náà ní ẹ̀yin ọkọ náà yìí náà ń lára yíó ó ìtẹ́lòmí gan tí èkàn lọ́rùn ni wọ́n ma lọ mójútó súnà ní súnà ní ìyàwó ní ń bọ̀ ìyàkọ́ ní ń bọ̀ látúnni ní súnà ní ìyàwó ní àmẹ́rin ni ní o ṣùgbọ́n wọ ọ̀rá nàbí lóòtọ́ àdísì kan bẹ ó sì lálàáfíà mọ́mù lè lọ ọ̀sá nàbí tí ó sọ̀rọ̀ ẹ̀ fún wọ mọ́ apá sínúsọ̀yú tí ọ̀ká ẹni apá ẹ̀ka ó ti kú òun làdísì ọkùnrin kan tó fẹ́ yàwó kan tí ó lówó tó ní kankan ọlọ́bá nàbí ànábì ní ọlọ́fẹ́ kan sí ó sì lọ́fẹ́ kan sí nígbà di méjì ó tún lọ́bá nàbí pé kí ní yóò yí padà ànábì ní lọ́fẹ́ kan sí àwọn àyà ní à ah. ó tún bẹ́kàn sí mẹta mẹ́ta ó ọba lọ bá nàbí yóò ní bákan náà kí ní sí sẹ́rí gbogbo ètò ole ayé ọlọ́run ló ní tí wọ́n ń wò pé ó lè jẹ́ fìtínà ọlọ́run lè ló lókùn fa ọ̀là fún kò sí tọ́lọ́run nígbà wọ́n mí sóhun wọ́n ń bóhun sọ̀rọ̀ wọ́n ọba àfáàlẹ́ yìí sọ̀rọ̀ mẹ́jọ gbọ́bọ̀ alìjẹnu ní bá sọ̀rọ̀ yé ẹni tí ń sọ̀rọ̀ ẹni tọ́lọ́hun mí sí ni wọ́n ti jú ó yẹ pé ń ọba kẹrin ibẹ̀ láti ṣe ó ti wà mẹ́ kú lẹ́nu ọ̀rọ̀ ní fún àwa mọ̀lálà afákiní mọ̀lálà ẹnìkan gbọ́dọ̀ wà fún mi oníwọ̀ àfáhùn lọ́lálà pé kún ọ̀lọ́fẹ́yàwó ọ̀ sọ́rẹ̀ ìjẹ́ olóhùn sí bábí làbá rẹ̀ wá lálà mélòó gbogbo àga bábà àti kílíbà èèyàn mélòó ní kálùkù yọ́ lámì ìbọ́ yọ́ lálámì ọ kálùkù ọmọ tó kànú ọ̀rẹ́ ẹ máa tọ́jú àwọn ìwà rẹ̀ ọ̀dá ìwọ ọkọ̀ náà ebú ara ògiri lò tí mówó tó ọkọ̀jú sí wọ ọkùnrin lẹ́nu kọ̀nà ìjẹ́ kọ́kọ́ ọmọ fóun lówó àkójú sára ògiri ọ̀bẹ̀yàwó ọmọ ẹ̀ṣẹ́ ara ògiri ló ti wá máa mú yáwà máa nà tẹ́yìn nígbà tí èsà àwọn ọlọ́pàá ló fẹ́ fún lówó àwọn ọgbà ọgbà alátẹ́yìn ha nìsí ah, ah. ètí jẹ́jọ́ ìyàwó ọmọ tó ní oníjọ́ tí ọba sí ní ìgbọ̀gbọ̀ ètí wọ́n ìgbà ìgbọ́ ni pé kò síjọ́ tí a mọ̀ pé ní kò sí náà gbá ẹ̀yí alámọ̀rin olónìí alọ́sànúwà ẹ̀wọ́ kódà ẹran ni mọ́ra bọ̀ kọ wá méjọ́ mi kọ pé tọ́ ilá ilá ṣèbẹ́ o wàrà ah, tó dá ààrẹ ẹran ni ọ̀nlá ṣèbẹ́ ẹ̀ta fi gbé o tí a mọ̀ pé ní tí rẹran wá èyàn ní bàjìyàn pé bóyẹ̀ ṣe kí ni bó ṣe rí lónìí ṣùgbọ́n ojoojúmọ́ ó

ẹ̀sìn ń béèrè ìwà lọ́dọ̀ wa nínú táàfìrí àdìjánà ọlọ́run nìyẹn kí máa fò torí àsìkò ẹ̀kẹ́rin nínú táàfí wà àdìjánà bẹ́yà bí márùn àti mílò náà pẹ̀ àwí ló ti fẹ́ lè wà báyìí ẹ̀kẹ́rin oníkẹ́sàrà tó lè iṣẹ́ àwọn ọmọ àlìjánà ní kí mẹ́ àti ọmọ sàlfàmà wá foríjọ ọlọ́run pọ̀ gbogbo ẹwọ́ bí ọlọ́run pàtàkì ẹ̀dẹ́ lábá kírun wákàtí lábá kírun tán kí ni ká àkọ́kọ́ tí ó ní káṣe astaghfirullah nítorí kí ni a rí pẹ́sẹ̀ ẹ̀sìn láṣe kò sí nítorí ká lè fi irun wà tí ò ní yọwó tí ò ní dínkù bàbá wa kìtà àkọ́kọ́ tí wọ́n fi awí ní kíni astaghfirullah yẹn ni pé yìí tó bá kù ń bẹ̀ tí ọ̀dá ọlọ́run darí ẹ̀jẹ̀ ní níbi tí wọ́n pàtàkì ìmọ̀ wá kíni àforíjì ọlọ́run dé bàbá lè wá foríjì ọlọ́run alàkó níbi ìyá náà aṣọ́jú ẹ̀dá anábi wa Muhammad nínú àdísì tí imamu Bukhari àbí imamu tọwọ́nù sọ̀hìhù jami anábi ni mani ahabba an tasurrahu sọ̀hìfatuhu ẹni tó bá fẹ́ ń jọ tí wọ́n mú ìwé iṣẹ́ rẹ̀ ta mẹ́nubà nú ayàlẹ́ kan tí wọ́n fi hàn tí ó gbà lágbàdúnú sínú rí ó dùn fẹ́ ah, alhamdulillah ikrahu kitabiya ẹlòmí inú rẹ̀ onídùn jàǹkó tí èyàn bá gba káàdì ní sùkú tí èyàn bá gba tọ́dá èyàn kì bọnú báàgì èyàn fà lọ ni ẹn bá ti pàdé ẹti gba káàdì lónìí ẹti gba tí lọ́gbà èyàn ti nà sí ni ẹ̀yẹ̀wò torí èyàn máa pè tí mẹ́m̀bẹ̀ sí kí ni ọ̀dà níjọ́ tí ọ̀bá dá ọmọ mi àmọ́ àfàyà tí ọ fàyà tí ó dè lólè fún òtí fáwọn káàdì yóò gbọ́dọ̀ dì fáwọn tọ́ọ̀ bá padà lọ sùkú ọlọ́gbà láwọn tíṣà gan nìsìn wọ́n sábà máa fún ọmọ mọ́ ọmọ fẹ́ kó bí ọwá kọwá gbà kó lè mọ̀ bọ́mọ ẹ ti ṣe bẹ́ẹ̀yàn bá fẹ́ kínú wọn ó dùn níjọ́ tẹ́mì àtẹ̀yìn ọmọ àgbàwé tẹ́ wa ànábì ni tó ń ti ó sì ní pé fàlì yóò kìsèrè sí á mínà lè fi ṣe jìfà iṣẹ́ tí ọjọ́ pọ̀ nínú owó iṣẹ́ rẹ̀ o ní astagfirullah kọmọ wá fún ìjọlọ ń gbogbo gbà ó ní kọ́ ọmọ sí pọ̀ nínú àdísì míì tí máa mú Bukhari tó tún gbà wá kọlọ̀nkọ́ bá ní kẹ àti Imam Ahmad àdúrà kan bẹ zikiru kan bẹ tí wọ́n pè ní sayyidul istighfar ìgbà tí Ànábì sọ́tán tọ́sọ fẹ̀yídólè ìsìnkìfàárò tán sallallahu alayhi wa sallam ọwá sọ̀rọ̀ kan lẹ́yìn ẹ̀ Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduk wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا lọ́mọ oníṣẹ́ìdù lè sì gẹ̀fà lọ́mọ òsìn tó lè ń bẹ̀ ogun lójú ẹni tó bá jókòó tí ọ ma àtìyànjú fẹ́ sí ni ìbùbùn kan fi ń bọ́ máa lọ ọba ti gbìyànjú fún bí wọ́n náà rí gbogbo orin tó ti há orí inú kíṣẹ́ ti eré lórin àwọn olórin ayé bọ́bá ti jù síbẹ̀ lẹ́jọ́ ń kọ́ ti ìpàdẹ̀ ẹ̀sẹ́ ẹjọ́ jókòó sí ni ebi ń gbọ̀ ń gbọ́ náà nígbọ̀ fẹ̀mí sí tọ́ bá fẹ̀mí sílé náà nísìn ọha ó ìtùgbàládá títẹ̀ ètò ǹkọ́ ọmọ agẹ́rẹ́ ìtọ́wọ̀nú eré tọ́mà rẹ̀ náà gbà tí ń wí ẹ̀sẹ̀ lọ́gbà mẹ́ sẹ́dùn lè sì gbogbo ẹ̀kọ́ ló kún bẹ́ẹ̀ ọlọ́run tún ànábì gbé bẹ́ẹ̀ kọ́ wa bá àti sàdúà máa gbọ́ yá ọfẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run èyí já nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún mi lọ́mọ ọ̀rá wọ́n bá fẹ́ sàdúà ṣàgbébáwà náà ṣe rínú wálé láìlè masalòlè ààlà tàà ṣe rí ní ẹ ẹnìkan fẹ́ gbà nǹkan lọ́ẹ̀ nísìn kọ́kàn pé imam ẹmọ fẹ́fẹ́ta sàwámẹ̀ọ́ láìbí ẹnu láìsí sí ẹjú ọlápò ìyàn ọkọ̀ wò pé ṣe nǹkan ọkọ̀ lọ́kùnrin ṣùgbọ́n tó bá dẹ̀ àbábá wa máa ọlọ́run jẹ́ kí arí ń pẹ́ o dáadáa yóò máa lọ́wọ́jú gbọ́n tó ṣe fún yín ẹ dákun bá ń wá bí 5000 bẹ̀rún èèyàn wà fún Òdìdí rẹ̀ bẹ́ẹ̀. Títà fẹ́ wí nínú gbogbo tá wí ẹrẹrẹ yẹn o. Ẹnu tá fẹ́ wí ni fàtìkiri. Àforíjọ lọ sí mẹ́bí òjò máa lọ. Àdúrà làwa fi ṣe ń bẹ̀ ni, fàtìkiri lè dáríjì mí. Ẹ wá wo bí a ti bẹ̀rẹ̀. Bẹ́yàn ṣe ṣàdúrà nù, ọkọ̀ àbá ṣe ṣàdúrà, ọkọ̀ kí ọlọ́run mẹ́sàn mẹ́wàá kò tó wá béèrè tọ̀fẹ́ béèrè. Tẹ̀lọ́run ọlọ́run ọba mi ò à ń sàrọ̀ bí ìrẹ́ lọ́ba tó dá mi ìwọ lọ ń tọ́jú mi alákùtà ní ìwọ lọ dá mi ẹrú rẹ ni mo ó ṣe orí ìlérí rẹ tó ọba mi ṣe ni mo wà àdéhùn tí mo ṣe pé wọ́n ní máa sìn bí mo ṣe lágbára tó mò ń ṣe Mo sẹ́rí gbogbo ẹ̀mí mi padà sọ́dọ̀ ẹ sápo, ìgbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ pé dẹ̀ra ààrẹ náà ọ̀pọ̀ lémi lórí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi tí mo ṣẹ̀ ìwọ mo ṣẹ̀, kò sẹ́ni mo tún lè lọ kó bá jùwọ náà lọ. Òtí fò kan bẹ̀rẹ̀ àwọn òdòbíkà bìṣàfò, Mo borúkọ rẹ̀ wá ìṣọ́, wó ò gbogbo aburú tí mo ti ṣe. Wà bó ìzámbí, pàtàkì ilé, ọlọ́run dárí jì mí, láyé tó ìlànà. Ó ọlọ́run tó lélé òkè sáàdúwà a ma wá foríjì ọlọ́run bàbá fẹ́ rí àlìjánà ọlọ́run ìgbà anábì wá sọ̀rọ̀ yẹn tán anábì ní máa kọ́ọ́lá àmìnà ẹni bá wí àdúrà yẹn bọ́yọ́ sàn báyìí ló wí mú kì náà bì tí ẹ̀ sì tàbí lálẹ́ ló wí mú kìnà bì há tó ti fi gbàgbọ́ tẹ̀lé fàmáta kọbùlà án yusbih ọwá kú kílẹ̀ ẹjọ́ náà tó ṣe kíni ó tó má fàwúwà min ahli al-janna fàwúwà min ahli al-janna ẹwù sẹ́kẹ́kẹ́ sẹ́kẹ́kẹ́ ànábì lọ jẹ́ kanú ọmọ àlìjánà ní àti òsè àti ọmọ tó ọ̀kọ́kọ́ tọ́ látọ̀ ọba jí torí owó iná ni bá ti ń dọ́jà èmi ni wọ́n máa dojúkọ àti àdójúkọ lánàá ńlẹ̀ ìdá lọ bèèrè wọn àmọ́ dà kí ní a rí mú lọ tẹ́mù kankan lọ mímẹ̀ àti ẹnú òsẹ nímú kankan lọ́nu àlìjánà ni a máa dù àlìjánà oníká máa ṣe kí ni ọlọ́wọ́ sàánú ẹni kọ̀kan wa ẹjá dún mẹ́yẹ ló ti dá bá ṣe máa nù pé ẹni tí ó ẹjẹ́ ń fi kankún ún kéèyàn jẹ́ mọ̀ta ayesh máa lè ẹni tí ó wà lè jẹ́ náà ilé ni gbé ògbò sẹ̀mí ẹ alùkùránù ni ó jẹ́ o ọgbọ́dọ̀ jẹ́ nǹkan mí ọ̀dá rẹ̀ jù kíní lọ jẹba ti sọ fọ́ pé bọ́lọ̀ ṣe fẹ́ nù ìtí ń bẹ lọ́dọ̀ tí ọ gbọ́dọ̀ tóbi lẹ́mí ẹjù tẹ́ni tọ́lọ̀ fẹ́ lọ tẹ́ni tẹ́ni tọ́lọ̀ fẹ́ nù mo ti gbà bẹ́ẹ̀ ẹni tí ó wà lìjánà lọ ṣùgbọ́n kọ́ rò pọ́ gbọ́n ju alùkùránù yàtìlú na kìtàbàláà وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة Èyí bá Kùránù sówò ọ̀sọ̀tì. A gbọ́dọ̀ máa tẹ̀mí pẹ̀lú kíni pẹ̀lú alùkọ̀rán. Inú oṣù ẹ láti wáyé. Ká máa ká, bọ́ọ̀ bá máa ọlọ́ọ̀tí ma àwọn

ó ti di bàbá àbá àti ìyá àbá ọwá ń gbọ́ lẹ́nu wọn ládá kan náà wọn ọjọ́ kọ fún yín kódà mi bá tún kẹta tí a kẹta mẹ́jẹ̀ wọn ó ti dìde kọ wá tẹ́wọ́ sọ́lọ́ tí a sì kẹta pé ọlọ́run wàlùbáríkọ̀ wọ́n fi dẹni tọ́ ma àlùkùránù káà bùkátà báyìí tọ́wọ́ àwọn wájú mi ọlọ́run bá ń bìyà rẹ̀ ìwọ béèrè ó rí ọlọ́run ó bìyẹ agbọ́ olóògùn tí ó bá bíyà bùkátà ó ní jẹ́wólé kéwò ó sì ní sá wípé ó ṣe ẹ̀yẹ fún níjọ́ta àbá ní ọmọ yìí ọ́sẹ̀ yẹ ó orí mi ò ṣe olùmọ́ ó ìwọ náà jẹ́pọ̀ ọ̀sánwó ẹ̀ ọ̀sánwó ohun tó fẹ́ jèrè ẹ̀ kò ní jẹ́ ọ̀rọ̀ o múrùkúyà a ma sẹ̀mí pẹ̀lú kíni pẹ̀lú al-Qur'an ọlọ́mọ́sàlá ìsànú wa rasúlù karim sallallahu alayhi wa sallam ó ní kíra wùlù Qur'an ẹ máa kí al-Qur'an fa innahu ya'ti yawmal qiyamah shafi'an li ashabi tọ́rọ al-Qur'an tó bá rí jọ al-qiyama ó yóò sì sí pẹ̀ ẹ máa túnjọ́ mẹ́jẹ lọ́mbẹ̀wò kíkálùkù ọmọ máa dunú wípé ọlálùkùránù ọwà sípẹ̀ kọ́ òpá ọlọ́run ti ṣeun mo ti ké kùránù mo lè máa dán tó wù mí wò alùkùránù ó dèjọ́ alìkìámà ọwà sípẹ̀ ọ̀n tán rẹ ni ó àdíìsì míì ti wà ẹ̀rùkú mọ́ sọ́lọ́ ẹ̀kẹ́ pé táyà wọn yàn sàbíbálà làwọn mọ́ gbé lọ níjọ́ ànábì bí ẹjọ́ kan pé ta nínú yín tọ́lá láàrí nǹkankan lóru lónìí ọ̀sẹ̀ni tó sọ̀rọ̀ ànábì wá lémi lálà ọwá ń sọ fún ogun gan lọ́bẹ̀ ogun tó wà sí ó ní rí àwọn ọkùnrin méjì kan ó ní a ń wá ń bọ̀ ó ní ó mú mi rìn ó ní bí a ti ń lọ àwa arọ́kùnrin ka táwọn kan wà pẹ̀lú ẹ̀ tí wọ́n gbé òkúta tó tóbi wọ́n fẹ̀gbìn ẹ̀ lélẹ̀ wọ́n wá ń fi òkúta yẹn wọ́n fi fọ́ lórí wọ́n fi wó lórí mẹ́rin tẹ fi wé olórí òkúta yìí lọ gbirigbirigbirigbirigbirigbiri wọ́n tún sáré lọ gbé kí wọ́n tó débẹ̀ orí ń ti sọjọ́ padà wọ́n tún fi wín wọ́n tún se bẹ́ẹ̀ anábì ní mo wá béèrè pẹ́rì ànábì àwọn tí ó ń fi nǹkan lórí àtẹ́jẹ́ ń fi nǹkan fọ́ lórí kí ló sí ọlọ́wà sọ fún ọkùn intolic máa so ó ti rí kankan ṣùgbáwọ̀ ọ̀lọ́ àlọ́má ẹnu ìhùnbẹ̀ lónìkan lárúbáwá pé nǹkan dáwà igi ńlá ní a máa pè dáwà kèrè tó ṣe ṣájára nàpá àfáwà sánú yìí sí lò ní máa dáwà tún fẹ́nánà tún àwọ̀rọ̀dà tún bí hàmí láti áwọ̀fì ìyàbá ìlà àjáde olò tí a bá pẹ́ dáwà abẹ́ àkàfẹ́rántí ànábì Ibrahim ni alánàbí Ibrahim lọ wà mẹ́jọ náà ọláwọn ọmọ wẹ́wẹ́ wà pẹ̀lú ẹ wọ́n wá sọ fún pé gbogbo ọmọ mùsùlùmí kéékèèké tí a kú tí wọ́n ìbàlágà tí wọ́n bá ti kú ọ̀dọ̀ Bremen ni wọ́n lọ lófin wọ́dọ̀ mọ́kànmọ́ ẹlẹ́kọ̀ọ́ ètí ò ti bàlágà ní Bremen bọ́ ọkọ lọ́rùn ètò àbàlágà ọmọ ọlọ́tọ̀ ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ọjẹ̀jọ́ ẹ̀ abẹ́ẹ̀kọ́ ọjẹ̀jọ́ èyí tí ó ń wí lókúta ibi tá a ti lọ ní pé kùránù jẹ́ ìfẹ́ ó ní wá sọ fóun pé èyí tí ó ń wí lókúta yẹn pé kùránù ni òkè kùránù ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n kùránù tó mà kọ máa fi sàǹfààní fáwọn èèyàn lọ́sàn-án kọ́ fi kọ́ wọn kọ́ máa fi jọ́ àwọn èèyàn ní tọ́da kò tún wúlò fóun gangan fúnra rẹ̀ lóru kọ́lọ́wọ́ tó wá dùnná yóò fún wọn kọ́kọ́ yọ ọkùnránù orí ẹ̀ torí gbogbo fẹ́ kálùkù náà nìyà rẹ̀ ó sì déédé ẹ̀ alìjàzáwú mẹ́jì sílẹ̀ àmà èyàn ma gbẹ̀sànsẹ́ wa ẹnu bí a ṣe wí yẹn ọlọ́njọ́ sẹni tó wí láǹfààní táà torí pẹ́yìn nìkan la fẹ́ bá sọ̀rọ̀ àwa náà wá torí pa fẹ́ múnú tá a fẹ́ sọ táwa náà fẹ́ fi ṣe àǹfààní òǹlọ́já wá tọ́ra àmàpẹ́ ìgbọ́ wà sí òsìn tá a fẹ́ wí tọ́jẹ́ tuntun tẹ́ẹ̀tí gbọ́ ẹkàn fi wíwá wa sàpọ́nlé àlùfáà wa àgbà tí wọ́n ní wá sí tí wọ́n ní ara àwọn lẹ́fipánlé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ta wá dìde ta wá gbọ́rọ̀ ọlọ́run àti pọ́n ọ̀rọ̀ ọlọ́run lé àpálùkọ̀ránù lé gbogbo tí sàpọ́nlé tọ́lọ́run sí fẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run ò ní gbà sọ àpọ́nlé kò ní gbà kó lára wa ọlọ́run wọlá àánú rẹ̀ tó fi sínú oṣù alápọ́nlé tá wà mo ṣe ń wò wá ẹgbẹ́ mo ṣe mọ̀ lóyìí pé ó kún fún ọ̀pọ̀ àlejò kálukú wá ìjẹ́ ẹ̀mú ló gbé adé inú ìlú tá a wà yìí ọlọ́run tí wá máa sípayá sì kìí fẹ́dà láti inú halal ọlọ́run mọ́sàlá ìsìpayá sì kí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí bá ni máa sí ní tojiban mubarakan fi halal kọ́dẹ̀ ṣe ní tí ọmọ tọ́lọ́n dẹ̀ máa fi àlùbáríkà sí ọlá àti tóbi ọlọ́run èyí tá a ṣe lọ́dún ìmọ́sẹ̀ láti máa fọ́wà wà orílẹ̀-èdè wa mọ́jọ ọ̀dàrú àánú rẹ̀ máa fi bá wa gbé subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa ant ọlá àti tóbi ọlọ́run akí ìmáàmù wa sheikh wa Misbahuddin ìmáàmù wa sọ akíyín marhaba bikum alaykum assalam wa rahmatullahi wa barakatuh ọlọ́wọ́ gbà lẹ́sí o subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin والحمد لله فلا شباب لكل عارفين به أريد